نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 أن الله سبحانه وتعالى خلق لخلق لعبادته ومحاباته والله يحب من عباده أن يعبدوه ولا يشرك به شيئا ولا يرضى لعباده الكفر والله لا يأمر بالفحشاء والمنكر عباد الله وعظم نعمة على العبد وهي نعمة التي لا توازنها نعم أن هداه الله للإسلام والعيش بين المسلمين ولكن عباد الله المؤمن يعيش في هذه الدنيا وهو يخاف من فتنها ويخشى على نفس الفتنة والضيق بعد الحدى خاصة أيها المسلمون بعد أن فتح على المسلمين من مساهل الله والاتصال من فتح ولهذا كان حرية على المسلم في قسم هذه الفتن والمثقلات أن يتلمس بمرضات الله سبحانه وتعالى وتوفيقه عباد الله وما ما يجعل لطرح مثل هذا الموضوع أهمية كبرى اختلال موازين كثير من الناس وظنهم أن من توفيق الله للعبد أن تفتح له الدنيا وإن صنع عمرو ذنبا وهو من الجهل المركب بدين الله سبحانه وتعالى وبكتاب الله وسنة المصطفى صلى الله عليه وسلم فإن من تأمل كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم وتدبرهما حق تبدد يجد أن من علامة توفيق الله للعبد ما يلي أولا إن أعظم ما يكون أن يكون من علامة التوفيق هو التوفيق للعمل الصالح عموما على اختلاف أنواعها بدنيا أو ماليا أو قوليا لقد بيّن الله سبحانه وتعالى أن طاعة والتوفيق التوفيق لها هو الفوز العظيم قال سبحانه وتعالى ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وجه في الحديث الصحيح أنه قال إذا أراد الله بعبده خيرا استعمله قال يا رسول الله وكيف وكيف استعمله قال يوفق العمل الصالح قبل موته ثانيا أن يوفق العبد لطلب العلم الشرعي وتفقه على دين الله سبحانه, دين الله سبحانه وتعالى وهي ثانيا أن يوافق العبد لطلب العلم الشره وتفقه في دين الله تعالى ومن سلك طريق العلم فإنه خير كثير فقد جاء في الحديث الصحيح أنه قال من يريد الله به خيرا يفقهه في الدين ثالثا التوفيق لنشر الدعوة لنشر الخير والدعوة إلى الله سبحانه وتعالى وإصلاح الناس فإن هذه مهمة الأنبياء والرسل قال سبحانه وتعالى ومن حسن قوله ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وإن من توفيق الله للداعية والذي ينشر الخير أن يدعوهم للحفل العظيم والأمر الأول الذي لأجله الله ما كان الله ما سيزراكم إلا وكان تاماري إليه ọ̀tọ̀ ní ojú tí Islam tó fi wo dáadáa tó fi láyé tá a bára wa yìí ọ̀tọ̀ lójú táwọn fi ń wò kí ni ara ọlọ́mọ sànù lágbájá ọlọ́mọ sórí fún lágbájá ọlọ́mọ fẹ́ràn rẹ̀ ó lójú táwọn èèyàn fi ń wò. àkọ́kọ́ èyí tí ó jòyè wa dáadáa táàfin máa ẹni tí ọlọ́run ọba tó ṣe dáadáa fún láyé yìí ẹni tí ọlọ́run ọba tó fi ṣe kòńgé oríire òun ni pé kákọ́ mọ tí àwa ti láyé ọba tó dá wa kí ló dá wa tó ní káwa ti láyé léyìí tí ò sí yẹn bẹ́ẹ̀ ọlọ́run ọba dá wa nítorí pé káwa tẹ̀lé àṣẹ rẹ̀ ọlọ́run ọba dá wa nítorí pé káwa tẹ̀lé ìlànà ẹ̀ ọlọ́run bá dá wa táwa sin òun nìkan ṣoṣo láì gbọ́rọ̀ sí ẹlòmíì ní tó sì wù ọlọ́run bá jù ní ká máa sin òun nìkan ṣoṣo á gbọ́rọ̀ sí ẹlòmíì pẹ̀lú ẹ̀ eléyìí orin tọ́wọ́ bá dá wa fún kí ọlọ́run wá sọre fún ẹ̀dá ní táàmù kọ́nà ọba sọre fún yàn kò sí oore tọ́nà ọba tó ṣe fún yàn láyé tó ju oore islam lọ kò sí oore tó tó kóyún mọ́ kí ọlọ́run bá sọ̀rọ̀ fún yàn oore mi tó wá jù lọ ó tún wá tẹ̀rí tó ju oore islam lọ kò sí. na ajásí pé ẹni tọ́lọ́run ọba ní kó jẹ́ mùsùlùmí láyé tó bá rẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ nípa ti àwọn òbí ẹ̀. àbí fún ara rẹ̀ ó náà pé ní ìsìláàmù ah, yìí wù mí ó di mùsùlùmí kò sí oore tọ́lọ̀ ọba tún lè ṣe fún láyé tó kóyùn mọ́ kódà bí ẹni yìí jíjẹ múmú rẹ̀ tó bá fẹ́ díẹ̀ lílò ayé tó fẹ́ díẹ̀ ọba sì ṣe dáadáa fún un àmọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ mọ́bẹ̀ ibi táwa fi dáadáa sí. bí ọlọ́mọ sàn lágbájá ó ní ká rí pé ìsẹ̀mí ayé rẹ̀ rọrùn kọ́dà bí òsì Islam ó ní ká rí pé ìsẹ̀mí ayé rẹ̀ rọrùn. bọ́lọ́bọ́ wá sí ẹ̀ ní mùsùlùmí ajẹ́ pé nítorí ń táadáa táadáa ayé fún ń táadáa ayé fún oníkáwá sí ọlọ́run bá ń bẹ̀ ìta dá ọmọ èèyàn náà fún òun ni kí wọ́n náà wá fi ọlọ́run bọ́lá ń bá ní kí wọ́n máa rí ojú ọ̀nà náà níta torí ẹ̀ dá ọ tá a sì dáyé fún ó fẹ́ràn rẹ̀ tóró sí àwọn míì wọn ò rí ọ̀nà òní ọlọ́run ọba ló sì yàn bẹ̀ fún wọn ẹni tọ́lọ́run bá fi mọ̀nà olómọ̀nà ó kàn fi sábà bíi ìtọ́nisọ́nà sẹ́nu àwọn ànábì ọlọ́run ó fi sábàbí ìtọ́nisọ́nà sẹ́nu àwọn àfà àmọ́ ìmọ̀nà gẹ́gẹ́ kéèyàn wá mọ̀nà kọ́lọ́n fi èèyàn ṣe kò ìmọ̀nà ọwọ́ rẹ̀ ló wà ipa ẹnìkan ò káyì ṣé mo fẹ́ kọ́ mọ̀nà ó sì máa mọ̀nà òun ló fi jẹ́ pé èyí ó máa dúpẹ́ ọdọ̀ ọlọ́run kí èsì owó náà fi ń rà á. talo onafinira imana itoli sona talo onafinira ta likawa ojii yalaye na nigeria yi o si yalarike ara to ni koni rowo jeun teni ti o rowo jeun ti o rowo saye letu alikowa-fowora mana yon won leba ma orinu anabiola to kojalo e ma orinu awon iyawo won ẹ máa rí inú àwọn ọmọ àwọn ànábì ọlọ́run tó kọjá lọ tọ́lọ́run ò fọ̀nàmọ́ wọn ọlọ́run ò sànú wọn. ó túmọ̀ pé ọlọ́run bá ní fọ̀nàmọ́ yàn. ẹ sì máa rí bọ́lọ́run bá ní fi ẹmọ́ náà ẹ sì rẹ́ni tó burú jù láyé nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba. ọlọ́run ó sì fa ìmọ̀nà àánú yóò fàjà látara rẹ̀ ìmọ̀nà yìí ọ̀dọ̀ náà balẹ̀ ti ń wá ẹni tọ́lọ̀ wọn wá ṣe ní mùsùlùmí tó tún wá lágbọ́ yẹ́ ẹ̀sìn ẹ̀ àtọ́lọ́mọ̀ fẹ́ràn lé púpọ̀ nítorí lẹ́yìn torí Islam lọ́wọ́ fi dá wa kò sí tọ́lọ̀ wọn bá tó tún lè ṣe fìyàn láyé tó lè tó kó fìyàn mọ̀nà ojú ọ̀nà Islam lọ ilé yìí yé wa sí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àwọn èèyàn mẹ́ńtọ́lọ́ ń sàánú bẹ́ẹ̀ bá ń gbọ́ pé lágbájá ọlọ́mọ yìí tó sànú ẹ ẹgbọ́n tí ó tẹ̀lé ká máa bẹ̀ pé kí ló dúnlé ọ̀la ó tún parí lé bí ń kọ́ sí ẹ̀bá odò mẹ́wọ̀n ọlọ́run sáré náà muhanallah wọn ò bá máa pè wọn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó má dìde kò bá máa jẹ́ mùsùlùmí ta ló sọ wọn pé bí tọ́lọ́ bá fi àánú rẹ̀ sínú àtòrí rẹ̀ á ọlọ́run fẹ́ràn lágbájá ọlọ́run fẹ́ràn rẹ̀ púpọ̀ tẹ́bá ní mọ́tò rẹ̀ ti pọ̀ lọ gbáà tẹ́bá bá ọmọlékéwù rẹ̀ ti kún àníyàn àwọn àníbí ọlọ́run àníbùsọ̀mọ̀ ló sọ bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀nù àwọn àníbí ọlọ́run ọba tí wọn ò lérò lẹ́yìn ń bẹ́ẹ̀nù àwọn àníbí ọlọ́run tí wọn ò ní èrò lẹ́yìn sọ pé àwọn tí wọ́n tẹ̀lé ẹlòmí ànábì èèyàn méjì péré ló gbọ́ tiẹ̀ ọlọ́run wàá sánú ànábì òun àbí gbàtọ́ pé èèyàn méjì ló tẹ̀lé ọwọ́ apá ọmọ ilé tẹ́wù rẹ̀ kún gbáà ẹ ọlọ́run fẹ́ràn lágbájá ọsàn kọ́ ọlọ́run fẹ́ràn rẹ̀ ibi tọ́lọ̀ ọba fi ìfẹ́ ẹrú fífẹ́ ẹrú kò fi síbi kó tí ayé lẹ̀ kọ́dà lónìí ibi tí nǹkan dàrú máa lójú dé ibi táwọn èèyàn ti mọ tàlàfà ẹni ọlọ́run àfàtọ́lọ̀ ọba tí ayé fún mi wọn lẹ́ni tí yóò dákọ̀ fún ni fẹ́ràn lápọ̀wó ìhìn tí àfà ní sẹ́yàn lólówó nítorí sọmọ sàfà tó bẹ́ sẹ́yàn lólówó akọ̀ọ́rọ̀ nànà ẹni tí ó da sọ fún ni fẹ́ràn lápọ̀wó àfà tí ó da ni tí ó sẹ́yàn dọ́lọ́rọ̀ akọ̀wó ná babala ṣíríkù lélẹ́yìn àfà nítorí sọ ní kí ajẹ́ kí àfà ni ó sẹ́yàn lólówó nù níta máa fi máa àfà tọ́lọ́ ń gbà fún láwùjọ ti wáyà yìí oníkáfà ní owó ó làwọn náà fi wọ́n wá wọn kú wa kọ́dẹ̀ ewu àwọn tí wọ́n ń pè àwọn àfáà lọ́làdúrà àbáwọn tí wọ́n bá bí àwọn àfáà lóde bí àfáà yìí bá ti rí bí dúkìá yìí bá ṣe pọ̀ tó ó bá ṣe lówó tó bẹ́ẹ̀ náà ni owó tí ó gbà lọ́wọ́ wọn ṣe pọ̀ tó àmọ́ àgbà tó fi ẹ̀kàn pé lóde náà ní kọ́ba ní tọ́ ọlọ́run ó sì bọ́lẹ̀ ń bọ̀ ìlú ọ̀kadà kí títí náà ìtàn fọlọ́kadà yìí irú ẹni bá ń bá láwọn fẹ́ kó twenty thousand tẹ́lẹ̀ ẹ̀ fáfà yìí two thousand fún wọn lọ ten thousand ti pọ̀jù fáfà yẹn two thousand ẹ̀ fún torí fún ọ ti fi ọ̀kadà ló gán mọ́lẹ̀ àmọ́ àgbàdo tó ti tọ́jú fifty thousand kalẹ̀ fún ìgbà tí ó dé wáyé mọ́tò márùn-ún ló kó dé mọ́tò márùn-ún làwọn máa ń tẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rọ kò yẹ lẹ́fíṣẹ́ ẹ̀fọ́ kọ́dọ̀ àwọn àfáà náà máa sọ ọ́nú ọ̀rọ̀ wọn torípé wọ́n ti fi wọ́n ti gbìn ìfi ayé ìnífi ayé wọ́n ti gbé sáwọn yẹn lọ́kàn èyí tó kàn fi fi kí wọ́n gbin ìgbésìn ìtẹ́sìn kí wọ́n fi sáwọn lọ́kàn fún ìfọ̀yàn lọ́kàn lónìí wọ́n ní bá nàbí jẹ́ bá wà láyé lónìí kọ́nà bá tún fẹ́ gbá nàbí jáde ní tí ó jẹ́ mọ̀ sí zaa rẹ̀ owó ni ó jẹ́ subhanallah kọ́nà ọba rẹ̀ kọ́ ràn lọ́wọ́ ọ̀tọ̀ ni ọlọ́run a máa ọrẹ tó fẹ́ àrọ̀ lọ́rọ̀ ẹni tí ò fẹ́ àrọ̀ lọ́rọ̀ tó dáa máa ń tọ̀fẹ́ lọ́n sánú lágbájá èé ti ọ̀rọ̀ ayé ànábì ò lówó ànábì àwọn sọ̀hábà tí wọ́n dá lẹ́yìn ànábì Abubakar Umar àwọn náà rówó Muhammad sallallahu tó ń sọ pé owó láti mú àfa ẹni rí ẹwà ní Muhammad anábì wá sùn eré ẹni ló sùn ẹni wá ẹni wá lálà sí gbogbo ẹ̀ kí anábì báyìí ẹni ìjọ náà bó ló ṣe rí àwọn sọ́bọ̀ wá rí ló sì ń bọ́lẹ̀ lójú wọn wọ́n ní wà nábì jábọ̀ wá fóònù mọ́tíráàsì tó wọ́n fi sùn mọ́tíráàsì oníjọ́ náà náà. ọ̀dà ń tó sí wáyà yìí náà abá mọ́tíláàsì kan táwọn awúsá máa ti ráyì tí wọ́n kókò sínú rẹ̀ mọ́tíláàsì náà nù o àwọn olóògbà náà táwọn fi ń fún nu ẹ wá wo orú mọ́tíláàsì náà lè fi sí afáàdébí ìjọ náà anabi ni kéèrè jẹ mọ́tíláàsì táyé nù ni ẹ̀mọ̀ àtọ́yẹ tí ń bẹ láàrin mi àtayé ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń sìnrìn àjò báyẹ̀ tí nígbà lọ́nà ó dà gẹ́gẹ́ bí ẹni ó bọ́ sí ìkan ó ní kó wọn ó sinmi mẹ́ àbí kó wọn ó sùn kó fi dàárọ̀ ọjọ́ kejì ó sì dàárọ̀ ọjọ́ kejì ó tún gbẹ́rù rẹ̀. ẹnu àsìkò téèyàn ló rọ̀ lẹ́hùn ni tí èfi ní tó bá sílẹ̀ bá mọ́ kéèyàn máa lọ báyọ̀ ti rí nànú à ń kọjá lọ ni à ń kọjá ayé táwa yìí ibì kan láti ń bọ̀ ayé yìí àsinmi bẹ̀ ni ó níbi tá à ń lọ ibi tá à ń lọ gẹ́gẹ́ lé wa kọ́lọ̀ ń jẹ́ àrídìí ara dé sí ibi táwọn pé àtàkọjá ń bẹ àwọn àtàkù síbi àwọn àlà ní kú ọ̀sẹ̀ á ní kú ń bẹ. Ànábì sallallahu alaihi wasallam ó wà ní hadith mi wọ́n ní Abubakar Siddiq ó jáde lọ́sàn-án ọjọ́ kan nínú oòrùn nínú oòrùn Abubakar jáde Umaru náà jáde bákan náà lọ́jọ́ yìí náà lásìkò yìí wọ́n á pàdé ara wọn wọ́n á bèèrè ara wọn pé abákídé lọ́wọ́ náà rúpe níbo lọ́n lọ́n wòye á ó lébi ní pa mí níbi jáde ńlẹ̀ ebi ní pa mí níbi jáde ńlẹ̀ ọ̀rọ̀ Madina là ń sọ ike sọ́ọ́ ọmọ ká o Umaru ní ebi tèmi náà lẹ́nu ẹ̀ lànàbí bá wọn sallallahu alaihi wasallam ànàbí bẹ̀rẹ̀ pé kí lẹ́ méjì sí ẹ̀wọ̀ yìí wọ́n lé bí ló láwọn jáde kó lé àdébì ni tó gbẹ̀mí yẹn jáde náà ebi wọ àfẹ́ fatia àṣírí fatia táwọn eléyìí ò mọ̀ ẹ̀wọ̀ lọ́mọ ọ́ ṣe wá ọmọ fatia tẹ́jú ọmọ pọ́ wọ́n àti àwọn kan ló ń gbòòrò lẹ́ẹ̀fì mẹ́rin tí ó pèrè wúbá nínú àwọn àbá gbogbo ọ̀nà tẹ́ẹ̀fì lọ sògùn owó tẹ́yìn ló fi wá gbáyé yìí ó làwọn afọ́ ọmọ tẹ́wọ́ àti fún yín lẹ́sìn pé bọ́ọ̀ ni mo bọ́ọ̀ lọ́ tó wá ké pátíà ó máa pẹ̀lẹ́ láàfà ebi ó máa pọ̀ bọ́ọ̀ máa sí pátíà ni ok àti pátíà yẹn anábì gbàgbé láti fún àwọn sọ̀hábà fọ́ẹ̀ fásitì ti bẹ́ẹ̀ bí pátíà lọ́jọ́ ilé kánábì fún àbákẹ́ àti àti ọmọ. àmọ́ tí anábì sọ ànábì lẹ́bi lógún mi lọ jáde ńlẹ̀ níta ànábì ó pé ìtawà ní lónìí ní pàǹpà wa àbí nípa ọmọ ìyá wa láti sọ pọ̀lọ́ ẹ̀mọ́ àbẹ́bí náà ṣe. bí àfa àkàbà lọ́wọ́ orí ọlẹ́kùn òun ní kéwú kan tó pọ̀ òun ní ọ̀tún kan tó pọ̀ òun ní tíra kan tó wù ní bọ́ọ̀mọ jáde wàláhì làbí ẹ̀bọ ni bọ́ọ̀ bá bá kú bẹ́ẹ̀ gbére wọ́n ṣe nù alẹ́ rẹ̀ ò ní da alikiamu ní sọ̀rùn kò ní sọ̀rùn fún èèyàn gbogbo bí táwọn afáǹsì àwọn èèyàn lọ bọ́bá fẹ́ gé èèyàn láyé àwọn náà máa ń sọ ọkọ̀ kẹ́yìn sọ́wọ́ ná subhanallah kẹ́kẹ́yìn sọ́wọ́ ọba ara yẹ ọkọ̀ ní padà báwo ni kò rán kò ní ọ̀rọ̀ mọ́ tí ẹ bá ara yẹ ọdún ọkọ̀ ní sọ́wọ́ kì í rọrùn mọ́ ẹni tó kọ́ ní sọ́wọ́ ń gbọ́ lọ́wọ́ ayé ó padà kẹ́yìn sọ́wọ́ náà ni gbogbo àwọn ọ̀nà burúkú eléyìí kí lágbá fi ànábìsọ̀ fún ọjọ́ náà pé àmọ́ ń tẹ̀sí ni pé ẹjá lọ sílé Abu Ayyub al-Ansari a máa ṣí oúnjẹ kalẹ̀ fún mi torí lè arábì kọ́kọ́ dé sí gbàtà níbi dé Madina àwọn àlọ́bẹ̀ ìgbà tí wọ́n lọ wọ́n báyàwó rẹ̀ ńlé òun náà lọ ké sọ́pẹ́ ìsàtógùn díẹ̀ ní káńgbà alásìkò àmọ́ afẹ́fẹ́ pa nǹkan mi jáde ńbẹ̀ àbádákẹ́ ńbẹ̀ inú ilé ìwà dùn ẹ́ àwọn èèyàn mẹ́ta lé àwọn bí mi lé ó sì wọnú lé ọlọ́run kẹ́hùn ó sì mú ẹran ó pa ó pa fún ànábì bálẹ̀ yìí bá wá bọ̀ bọ́ bá ti lágbára máa lọ ṣe kèé ṣe bálẹ̀ yìí bá ti rí làǹṣà lẹ́jù ọ̀rọ̀ tí ò ta nìyàn bálẹ̀ yìí bá ti rí kà á ṣe bí fàyè bá ti kalẹ̀ jò ní bálẹ̀ yìí bá dé bí àwọn bukari bukọ́lá bá ti ọ̀lẹ́ gàrí lọ ní ọ̀tún mu lẹ́ni tí ó sì tó bá bọ́ ọba àmìlẹ̀ ńlágbà kó pẹ̀ránjọ́ náà wọ́n wá ní wọ́n ṣe ẹran yìí wọ́n ṣe léṣèré wọ́n ṣe lọ́lọ́bẹ̀ wọ́n kó làbínú eré ti mẹ́ta tí làbídùn jẹ́ wọ́n kó síwájú wọn omi wàrà wọ́n kó síwájú ànábi sọ̀rọ̀ báwọn sọ̀nà àtàbàtò ṣìṣì jẹ̀mọ́ pé báńkà wa tá a bá rú nǹkan báyìí sẹ́kẹ́ àrùn yóò bẹ̀rẹ̀ rí níjọ́ náà máa rẹ́ tí àwọn ẹ̀sán ọdún ti lọ subhanallah kò rí bí ọdún àní Muhammad àníbà ń sọmi lójú àníbà ìròyìn jẹ tán ń bá ń sunkún sallallahu alayhi wa sallam gbogbo ọtọ́ ń pa ẹjọ́ ẹ̀kọ́ rẹ̀ ẹlòmí ò lé nǹkan kan ayé ni wọn kò kọ̀ kó ba ẹ̀sìn rẹ̀ jẹ́ ayé ni ayé tọ́ wọn lẹ́nu kan kó bá eré ayé rí wà láìwé bá lọ bá gbogbo àwọn tó jẹ pẹ́lẹ́ntì nàìjíríà rí èyí tó ti fẹ́ kú tẹ́lẹ̀ béèrè lọ́wọ́ rẹ̀ pé tó bá ní ọkọ̀ títa jẹ pẹ́lẹ́ntì tí yóò jẹ àbí òní àti tó ti fẹ́ kú tẹ́lẹ̀ tó wọ̀ sáré lọ nílò wọn jẹ kò tẹ́lẹ̀ lọ́rùn ẹnì kan báyé rí ayé èsì nǹkan tí yẹn máa bá ẹ̀ máa lé ní gbogbo táwọn bọ̀ òní tẹlọ́rùn Ànábì sallallahu alaihi oníta bá ní gbogbo ilé ayé yìí gbogbo ilé ayé yìí ká ti ṣe gold tó náà mọ̀lẹ́bí ó ní yóò ní ọlọ́run ọba tó ti ṣe kan fún mi tó ti tó gbogbo ayé ìbá bẹ́ẹ̀ bá tún ṣe rẹ̀ fún yóò tún bèèrè dọ́bù ànígbà tó ṣe dọ́bù rẹ̀ fún yóò tún ṣe ànábì ní kò sí nǹkan tó lè rán àmì tó lè tẹ ọmọ ànábì adama lọ́rùn àti kọ́ bá sọ́ sínú ìfẹ́ alihakumọ́ takaturu ata zuritum maqabira pọ́pọ̀ pọ́pọ̀ pọ́pọ̀ pọ́pọ̀ pọ́pọ̀ pọ́pọ̀ òun lè mọ̀ níláyé mo ti kọ́ léyìí ní mo fẹ́ gbé lásán ni mo fẹ́ kọ́ èyí tó ń kọ́ bẹ̀rẹ̀ náà nù kíkà mo gbé lásán ìṣàtàwọn ìyàwó mi ọ̀ ń kọ́ sọ́bà yìí dé ìtẹ̀ wá dalẹ̀ èèyàn máa rí sẹ́sẹ̀ èèyàn máa rí sẹ́sẹ̀ èèyàn máa èèyàn lè ti sẹ́mọ̀ ó yẹ kí n tó kọ́ kan kalẹ̀ fẹ́ pé oníbàrámà ọ̀rí ó tó bẹ̀rẹ̀ dànù tó tó kọ́ yẹn pé eléyìí náà ní pé mi jẹ àmọ́ tí bàtọ̀ ó tó máa wí ó tó kọ́ mi ó tó wọ́n ní máa ha ya Rasulullah kí ló dé tẹ́gún ibi ní pa wá oúnjẹ rẹ̀ à ẹ̀yin kan máa ní anábì ní háàdì ni'ma kọ́dà ká anábì tó ṣe lẹ́yìn ni anábì kọ́kọ́ ni pé kí wọ́n díẹ̀ nínú oúnjẹ yìí kí wọ́n bá wọn fún Fatima ọmọ wọn ó tó ọjọ́ mẹ́ta tí wọ́n dáná lé wọn ọmọ anábì ọmọ anábì káwọn máa pa fún

ìrẹ́mẹ́ta wọn ni tó sì yúrọ́kírọ́ àwọn àdọ́gbọ́n ṣe tábì ṣe bàjẹ́ láyé ni ìrẹ́mẹ́ta ọgbọ́n ọ̀tọ̀ sí one million ní ká ọmọ ànábì ló rẹ̀ jẹ́ yìí o ó ní ká lọ fún ó ní ká lọ fún ànábì wa ń sọkún ànábì ní ìdẹ̀ra rèé ìdẹ̀ra ní mẹ́wájú wa yìí ìdẹ̀ra ọ̀nàdà ọbẹ̀ wọn lọ́bọ̀ ló fẹ́ rí ó bá wà láyé yìí báwọn ìbá wọn láyé láti ti kọ́ subhanallah níbi táwọn ti ń sùn ní ooru ní pẹ̀lẹ́dẹ̀ra àwọn oúnjẹ tí ó dùn ní pẹ̀lẹ́dẹ̀ra oníwọ́n kọ́ tí wọ́n ti náà rẹ̀ tí wọ́n ń gbé odidi adìẹ tẹ́lẹ̀ ti ní báyìí. ثم لا تسألون يومئذ عن النعيم gbogbo gbàgbà bàrù láyé àbí ìrọ̀lẹ́ èyí tí wọ́n wá mọ̀ àmì ìta àwọn sọ fún ọ ni pé ìta máa fi mọ̀ pé lágbájá ọlọ́gbà fún kò sọ̀rọ̀ ayé yálà wa àìsà ọ̀dí ọlọ́run tààlà àríhà wọ́n ní nígbà táwọn lọ pẹ̀lú ànẹ́bí Mẹ̀dínà kò ṣẹlẹ̀ rí tánẹ́bí ti kú láyé kò ṣẹlẹ̀ rí lójú ayé ànẹ́bí káwọn wà lọ́dẹ̀dẹ̀ rẹ̀ káwọn wá yó fún odidi ọjọ́ méjì gbáko àwọn ayé lónìí ó tún wá díjọ́ kẹ̀kẹ́ àwọn kò jẹ́ yọ wọ́n ní kò tẹ́lẹ̀ nígbà lójú ayé àti Muhammad táwọn ìdíkò láyé láàrin àwọn ọlọ́wọ̀n fẹ́ràn nábìdé àbí òun lè fi tún pàrọ̀ náà ànábì àjíǹdà ní abẹ́rẹ́ pé kí lá jẹrin lónìí wọ́n ní òṣó ń jẹ ẹnu adínmẹ́ta iná ní bẹ́ẹ̀ ẹ má lè jẹ èmi ọ̀sẹ̀ tèmi dàwẹ̀ ànábì àdàwẹ̀ náírò ẹ̀yin wọ́n ń sọ pé àṣírí kan bẹ lọ́dọ̀ àwọn bàbá tẹ̀sírífù ni àlejò ọmọ tẹ̀sírífù àbí wọ́n lẹ ti ké bàbá tẹ́wú náà ni àáfà gbogbo aná nù ó bọ̀ ọ̀dọ́ ọgbọ̀ ọ̀rọ̀ àlẹ́ Muhammad láì mọ̀ tó tẹ́wú tí kéwú lọ́pọ̀ láwùjọ yìí kò èyí tẹ́wú kọwọ́ èyí máa ń ṣiṣẹ́ kọwọ́ ni èyí tẹ́wú kọwọ́ wọ́n kéwú kọ́wọ́ wọ́n tọ́ ọ̀sọ́mọ rẹ̀ sílẹ̀ kéwú kó ló bá kéwú kọ́wọ́ wọ́n sẹ́mi fún fíkàfíkà ló kọ́ ní bí bọ́dá lẹ́sà ní bọ́ọ̀ kẹsẹ̀ wọn èyí kéwú kọ́wọ́ àbá kí ò kéwú kọ́ àbí ò kéwú wọ́n rò kéwú kan àbí ò kan ọbẹ̀ ń kéwú lànàbí ò kéwú kan abàtàwà àjẹlókù o ibi táà ń sọ pé ìta máa fi mọ̀ pé ọlọ́run sáà yálà wa Aisha radiyallahu ta'ala ó tún sọ bí mi ó ní ó lè ṣe àwọn lè ṣe bí oṣù mẹ́ta dákó oṣù mẹ́ta táwọn onírú ẹbí ní ẹ̀nẹ́bí oṣù mẹ́ta dákó tí onírú ẹbí táàlẹ̀ o báyàwó rẹ̀ tẹ́ẹ̀tì o mọ́ dáná ẹ má dáná pé kò sí mẹ́ta ẹ̀dáfẹ́ lọ ra oúnjẹ ẹni káwọn lọ ra oúnjẹ lónìí jọ kejì ẹ tún oúnjẹ tájẹ ẹkẹta ẹwà àwọn alájí à ẹdákun ojú ti wá o ọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run ojú ti yín. ẹ má jẹ́ àgbà o ká kó ayé jọ ká lówó ká ní mọ́tò ẹ̀bùn tọ́wọ́ máa fún yàn àmọ́ èyí pè lóore ni. ìtí ń jẹ́ oore tí ń jẹ́ àlùbáríkà òun nìkan tí ètò inna Allaha yu'ti dunya liman yuhib wa liman lam yuhib walakinna Allaha la yu'ti al-akhirata illa man yuhib. ayé tẹ rí kò sẹ́tọ́ lọ́hùn lé fún afúgẹ́fẹ̀rí afúmùsùlùmí. àmàlìkìyàmà ẹni tó bá nífẹ̀ẹ́ sí ní fún ọlọ́wọ́sà nífẹ̀ẹ́ mìíràn fẹ́mi náà. àlìkìyàmà ni kéèyàn orí sí àlìkìyàmà ṣe súnà parí bẹ́ẹ̀ ni wọ́n tó fẹ́ ṣe súnà nẹ́bì ọ̀n sá fún ọ̀n ṣeré ẹni bá. àbí ọlọ́run bá ọba àlékí ọlá tí wàá ṣe kùngẹ́ dáadáa ọlọ́run mọ́tà tí wàá ṣe kùngẹ́ dáadáa olómọ kùngẹ́ dáadáa tó bá ń tọrọ lọ́tọ̀ àmọ́ kò ń di ọlọ́run kò sówó ọlọ́run kò torí àwọn méjèèjì yìí owó tá a sọ yìí àtayé yìí wọ́n lè bàyé wọ́n lè bàlìkámọ̀ fún ọ àtọ́lá wọ́n lè bàlìkámọ̀ fún yàn ẹni wọn bá sàrún lórí ẹ̀. وصلى الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم أدعوك فالله وبا أنكم كي الله أولي أجين جاتنا الله وما بقى النبي صلى الله عليه وسلم الخطبة على قطاع السلام رواء كلا ما فيما أعطيه أثير كي الله وبا أسانويا أسنفسيا ni kó fún yàn ní Islam àmọ́ kéèyàn wá rí owó ó gbà téèyàn bá nílé téèyàn lọ́mọ ó ní gbogbo ẹ̀ ó ní túmọ̀ fi ọlọ́run ọba kò túmọ̀ rẹ̀ aláwọn kìíní yóò dá téèyàn ní o àmọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìfẹ́kàfòrè nù kọ́dà mo gbọ́ lẹ́nu àfáà kan rí ara àwọn àfáà kékeré ládùúgbò yìí náà ẹ̀rí wọn fún àwọn ọmọ tó rẹ̀ ń jẹ́ náà lórí ọkùnrin báyìí ẹ̀rí táwa dúró táwa òkú omi táwa àwọn òkú omi táwa kò tún ti ń lé wa ẹni tọ́nà ń ṣe fún wa ní sípà tá a kú ìgbà tó bá ti kalẹ̀ ọ̀hún ọlọ́yẹ náà mọ́tò dòtẹ́ ah, ah, ọlọ́run fóònù ẹ̀yìn ti á fọ́ ló báyìí mọ́tò gbé lẹ́gbẹ̀ẹ́ ilé tó ń gbé ti jẹ lọ adẹ́pẹ́ ni ọlọ́run ti jẹ lọ́nu. àfáà mélòó ìmọ́mù mélòó ló ní gẹ́ẹ̀tì ní nàìjíríà yìí ẹ̀sùn ni sọ́tẹ́ntẹ́ fi mọ̀ sẹ́ńtọ́ lọ ń gbà fún rẹ̀ àfáà mélòó ìmọ́mù mélòó ló ní gẹ́ẹ̀tì nàìjíríà ọ̀jáde títa ọ̀wà pásítọ̀ wọ́n lo gẹ́ẹ̀tì private one kí o pọnu báyìí jẹ̀mọ́ bọ́ọ̀ lọ́ọ̀sì mọ̀kọ́lọ̀ ń sànú rẹ̀ kó dé ìtọ́bù fọ́lọ́run dá sàánú rẹ̀ ọlọ́run fi ọ́ ti dáadáa òun ní kọ́ ọmọ ríṣẹ́ dáadáa ṣe iṣẹ́ dáadáa bá ṣe súnà lẹ́bi náà pèsè dáadáa bá bá súnà mu kèé ṣe iṣẹ́ dáadáa torí ni ọwọ́ ṣe tí ṣe gbogbo ń tánà bí lò láyé dáadáa ni kò sì fi dáadáa kánlẹ̀ láì máa ṣàlàyé dídá ẹni tọ́nà tọ́nà ọba sàánú rẹ̀ ó ní kó fi ọ́sọ̀ gan súnà nẹ́bì bọ́ọ̀lù anẹ́bì ń sẹ̀ ní ayé ìwọ́n náà ń sẹ̀ níbẹ̀ ọlọ́run fẹ́ràn rẹ̀ torí gbogbo gbèsè kankan tó bá ti ń súnà ọmọ gbalada rẹ̀ bọ́ba nínú gbọ̀n lópin ìgbà tí ìrùngbọ̀n bá ti ń bẹ nínú ìjàgbọ̀n rẹ̀ tọ́ fílẹ̀ tó ń tọ́lọ́wọ́ bá wọn kọ́ lára fún ọ ni. ẹni tọ́lọ́ bá fi ṣe kò ń gẹ dáadáa ìtẹ̀lẹ́tọ̀ náà àtànábì olójèrè ọlọ́sọ̀lá alukóhán kẹrì ọlọ́run wọn máa yọtí ìlọ́hà wa rasúlà ẹni bá ń tẹ̀lẹ́tọ̀ náà tí sì ń tẹ̀lẹ́tọ̀ ànábì fáàzà báwùsàn àbímà ẹni ti jèrè gan o kọ́dà èrè tó jẹ kò kéré èrè tó tóbi ló jẹ. nǹkan lẹ́ẹ̀kejì tọ́gbọ̀n kọ́ ọba sánú rẹ̀ òun ni kọ́lọ̀ ọba fi ó ṣe kò ń gẹ wíwá ìmà nípa ṣẹ̀ríà ọlọ́run wíwá ìmà nípa ẹ̀sìn tọ́lọ̀ bá fẹ́ ṣe kò ń gẹ rẹ̀ pé ìmọ̀ tí wọ́n wá ìmọ̀ ni ọlọ́run ti fẹ́ràn rẹ̀ ìmọ̀ ẹ̀sìn lónìí ẹ̀rí tá sọ́dá àwọn mùsùlùmí ẹwọ́ tá sọ́dá a ti sọ ìmọ̀ ẹ̀sìn di nítorí kẹnu báyìí láyé tí láà mùsùlùmí tí ẹ bá ti bẹ́ẹ̀ ẹ̀yẹ ẹ̀dálẹ̀ kéwulẹ̀ láàárọ̀ tẹ́níkà yẹn máa wá àwọn èèyàn ní wá nígbà wọn kọ́nà bá fẹ́ràn rẹ̀ ó ní kó fi ọ́ ṣe kóńgẹ́ ìmọ̀ wá ìmọ̀ ṣẹ̀ríà ìmọ̀ ẹ̀sìn tí ẹ fi lágbóyọ tí ẹ máa fi lágbóyé ẹ̀sìn ọlọ́run ti fẹ́ràn rẹ̀ ọlọ́run ti fẹ́ràn rẹ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ onímọ̀ yóò dídí bíi khayra yóò fà fíhùn fìdí. ẹni tọ́lọ̀ ń bá ro dáadáa kàn yóò ní kó gbàgbọ́ yé ẹ̀sìn èyàn lè gbàgbọ́ yé ẹ̀sìn àdúgbò yẹn kọ́kọ́ rẹ̀ ọ̀rọ̀ kọ́rọ̀ ni pé omi kéwu ní ebi àwa ọ̀rọ̀ burúkú ni omi kéwu ẹ̀jẹ̀ kéwu ń ebi tí ànábì tí ò fi ẹ̀jẹ̀ nù bú wà tí ò fi bí ànábì ọlọ́ èyàn máa ń kọ́ ọmọ ṣẹ̀ríà ni tòtọ́ bá ti kọ́ ìmọ̀ ìmọ̀ ṣẹ̀ríà lọ́ ń gbìyànjú àti ìmọ̀ gbogbo ọ̀nà tó bá ń gbà kọ́mọ àwọn ọ̀nà ìtì tóbi lónìí ó ti fẹ̀ láti kọ́mọ ṣẹ̀ríà láì lọ lé pé wọ́n máa kọ́mọ ṣẹ̀ríà ẹwà àwọn àwọn tẹ̀sán àwọn ti lónìí ọmọ tí wọ́n fi ṣe láyé rẹ̀ wọ́n máa kọ́mọ ṣẹ̀ríà wọ́n máa padà àwọn àfa súnà lórí àwọn bìnnì àwọn tó bákan náà tó ẹ̀sẹ̀ àwọn àfáà sún jaburata ẹ̀fẹ́ tá a ọ ní àyí àwọn máa gbọ́ lọ bá ti ń gbọ́ wọ́n ti mọ́ náà nù èdè lọ lẹ́sọ̀ wọ́n lè ṣẹ̀rí láti náà tó da ọgbọ̀n wà àṣẹ bá a ti sálù ọ̀láre kọ́kọ́rọ̀ mi wà sí bá a ti yọ àwọn tọ́gbọ́ kò tọ́dọ̀ àfà àmọ́lẹ́ yìí kó wọn náà mọ̀ pé tó tọ́ ìtò ìtọ́ni lẹ́yìn nítorí ọmọ kọ́lọ́ bá sáàmù rẹ̀ pé ọmọ ń fàyè lẹ̀ láti gbọ́ kẹsẹ̀ tiẹ̀ sìn ó ní ẹlòmíì la mo lè gbọ́ láàárọ̀ gbọ̀nsẹ́jú mo lè gbọ́ ọ̀hún pápá so àwọn òbẹ́sẹ̀ rẹ̀ ẹ máa gbé lọ ká máa gbé lọ tọ́ba sì ti pápá yìí ó kí ló yẹ àmọ́ wà sí wọ́n bá ti gbọ́ láàrin lẹ́yìn ẹ̀dógún títí mọ̀ tó gbé yìí ah, ọlọ́run ṣe dáadáa fún ọ o àwọn ọ̀nà pọ̀ àwọn àti wọn pọ̀ lọ́kùnrin ọlọ́ láwọn àti àfaradà ọ̀nà kẹta káàkiri pé ọlọ́run ọba abọ́lélé kẹrin kọlọ́run ọba ó sì fẹ́ràn rẹ ó sì lọ́dọ̀ dà kọ́ ó fi ọ́ ṣe kòńgé rire oníkọ́ jẹ́ kan náà àwọn tí ó máa pèpè sójú ọ̀nà tọ́lọ́run ọba pẹ̀lú mà fẹ́lá ọlọ́run ṣàánú mi ọlọ́run ti ṣàánú rẹ̀ àwọn afẹ́ wà sí láńsọ ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́ wà sí ń lu ayà yìí àwọn ọ̀pẹ́ wọn kó sínú eléyìí ìdí kan lásán nìsín wà sí lọ́nà ń ṣe bọ́bá fẹ́ jẹ́ ọba fẹ́ jẹ́ èèyàn àdìkọ́ jẹ́ èèyàn tọ́wọ́ fẹ́ lówó ọkọ̀ kẹ́yìn fẹ́ lọ́nà ìbí sí lọ́nà ń ṣe àwọn táwọn sọ tí wọ́n ń ṣe wáàsí fún wa tó yẹ pé wáàsí wọn kò dálé nǹkankan ju pé bẹ́ẹ̀ ti máa tẹ̀lé tọ́lọ́ tànábì nìkan lọ nǹkan pè ní dáwà àdáwà ọlọ́run nìkan láti pèsè àmọ́ wà sí lónìí wọ́n ń ìtẹ̀lé tí wọn ìtẹ̀lé àwọn àbá wọn kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀. èyí fọ́ọ̀rí wà tí pìyẹ̀ ti fáwọn èèyàn wà ti tàwíìdù fọ́ọ̀rí bẹ̀rẹ̀ mẹ́ àà ah! ọgbàlára púpọ̀ nítorí pé tí tàwíìdù bá ṣáájú òní ó tún àwọn tó ń ṣe wà tí òní ó tún wọn ṣe ní ó tẹ́mi wọn ṣe tí wọ́n fi máa tẹ̀lé wà tí tọ̀ǹsọ̀ tó máa ń tẹ̀lé tó máa ń lò ládá tí wọ́n bá gbà níbi wà tí tọ̀ǹsẹ̀ fún wọn nì irú ládá wọn ni ọlọ́wọ́ fún wọn ká ní ládá mẹ́wàá ni ọlọ́wọ́ fún wọn tẹ́ ní ni mẹ́fẹ́lẹ́ yìí ìwọ pọ́ wá ṣe wá àti fún wọn náà ọlọ́wọ́ tó wá fún mẹ́wàá rẹ̀ káníyàn mẹ́wàá ni ìwọ gba mẹ́wàá mẹ́wàá mẹ́wàá ọ̀nà mélòó ọ̀nà ni ìwọ gba ládá ọ̀nà ẹwà wọn àfà sálàlá àlìjẹ́nà àwọn àfà ni ẹwù àwọn tí mọ̀ lára wọn ẹwù kẹsàn-án àfà tá à ń gbọ́ ẹwù bí ayé bóò ni wọ́n ti jẹ́ kan náà àwọn tí wọ́n pèpè sí ọ̀tọ̀ náà ọba níbàámu ti súnà tà níbà Muhammad sallallahu alayhi wa sallam. bákan náà níparí níta ọ̀kan ọba ṣe ọlọ́run sáànù rẹ̀ òun ni kó fi ọ́ ṣe kó ń bẹ ìmọ̀ túbá kó ń bí ẹ̀sẹ̀. ẹ̀sẹ̀ tó ń sẹ̀ ọ̀hún filẹ̀ àwọn kújẹkújẹ rẹ̀ ọ̀hún di ọlọ́run sáànù rẹ̀. torí Ànábì sallallahu alayhi wa sallam ó ní inú ọlọ́run ọba inú ọlọ́run ọba a máa dùn púpọ̀ púpọ̀ fún ẹrú rẹ̀ tó túbá inú ọlọ́run dùkù àníbi wa fẹ́ sàlàyé bí ti máa ń dò tó gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan yín tó sọ nǹkan ọ̀gùn rẹ̀ nù oúnjẹ rẹ̀ omi rẹ̀ ń bẹ lẹ́nu nǹkan ọ̀gùn kò sí tá à ń lọ mọ́ ó bá tún sòkòrò àpétọ̀ ikúdé fún mẹ́kan kú yóò jí padà báyìí ó wá rí nǹkan ọ̀gbun ẹgbẹ́ rẹ̀ padà àti tómi inú rẹ̀ wá dùn ó sì sọ ẹni aláhùnmọ̀ ìwọ ọlọ́wọ́ bá mi ò ń ta àbùdì mo gbà pé wọ́n lẹ́rú mi ló sọ wọ́n á nọ̀rọ̀ bù èmi lọ rẹ̀ alẹ́bí ló sì sọ rẹ̀ tó bínú rẹ̀ ṣe tó ni bí ẹ tọrọ àforíjì bí ẹ̀ṣẹ̀ tó ṣe ọlọ́wọ́ bá nínú ó dùn lọ ajẹ́kẹ́ ń tó wọ́n bọ́ sí dáadáa wàlúwà ìlàzí ọmọ gbó tẹ́lẹ̀ ọlọ́run rẹ̀ ọba àwọn gbọ́mọ ní ti ìwọ́n ti kírun dáadáa ọlọ́run rẹ̀ ó dẹ́ pé wọn mú gbọ́mọ ní ti ìkan tó ń lọ́gà tí báyìí máa rọ kiri ní sí gbọ́mọ tó bá túbá àpẹẹkọ́ wọn bá nífẹ̀ẹ́ rẹ̀ ní wàláì làálù gbogbo àti wọn ṣe bẹ́ẹ̀ ọmọ tó bá sànù ọlọ́run ọlá ìlà ìlà tó bá kó sàn lẹ́mí so àwọn eléyìí láàfin mọ̀ kọ́lọ́ wọn bá nífẹ̀ẹ́ yẹn èyí ẹ máa sì wá gbọ́ o a ní àáfà tó bá lówó tó kọ́lé tó lọ tó ṣe gbogbo ẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀hún ìgbà àwọn sọ ni pé kèé sí àpẹẹrẹ káàkiri mọ̀ kọ́lọ́ nífẹ̀ẹ́ yẹn nìyí àmọ́ tàbí tó nínú kọba yìí tó kọ̀bọ́ lọ́wọ́ nífẹ̀ẹ́ ni ọlọ́run ní tó bá ní àwọn nǹkan míì ẹ̀rí fún pé àpẹẹrẹ táà pé a rí fún òdúkọ̀ lọ́wọ́ àmọ́ n táà ń sọ ni pé kámọ́rò yìí ni oore pé náà ìṣòro fún o orí ẹ̀jẹ̀ lẹ́yìn òní jẹ́ oore kọ́lọ̀ nífẹ̀ẹ́ èèyàn ó sànú yàn kó náà kátà sọ kalẹ̀ yìí ọlọ́run fi ń ṣe èèyàn fún ẹrú mi tó bá wù ni ànábì ni ọlọ́run máa fún ẹni tó bá wù nínú mọ̀mìnì àti fẹ́ tó bá wù nínú káfíìn àmọ́ òun ò nífẹ̀ẹ́ nìkan lálẹ́ kìyàmà àfẹ́ tó bá nífẹ̀ẹ́ sí tí wọ́n ráyé lóléyìn ni kèé ṣe èèwọ̀ fún akáni kèé ṣe wọ̀ kákọ́lé kèé ṣe wọ̀ kábímọ kèé ṣe wọ̀ káramọ́tò kèé ṣe wọ̀ kọ́ ọ ní jẹ́ ìkọ̀ọ̀dé private tó bá jẹ́ pé tó kù lọ́rẹ̀ náà nù kò sí tó burú mẹ́. àmọ́ tá à ń sọ ni pé kẹ́mọ́ wa rò pé àtọ́nà bá ṣẹlẹ̀ yìí fún òun lọ́lọ́ ń ṣe ayé fún lọ́wọ́ sí sànú ní tá fún wa nù. kèé ti haramu ló fẹ́ ká má sì wá gbọ́dọ̀ bẹ́ẹ̀ o. wa sallallahu ala nabiyina muhammadin wa ala